لم يلد ولم يولد <clears throat> ولم يقل له كفوا أحد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله gẹ́gẹ́ bí àlàyé tí a ṣe fúnra wa nínú kótóbà tó síwájú nípa ọlọ́kan ọ̀jọ̀kan ẹ̀kọ́ eléyìí tó wá nínú ẹgbàwọ́ ọ̀rọ̀ eléyìí tí Abu Hurayra radiyallahu anhu tó gba alátọ́dọ̀ anábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam a sọ pé ẹgbàwá yẹn níbi tá a bọ́rọ̀ dé anabi sallallahu alayhi wa sallam mẹ́nubà àwọn ìpele ìgbésẹ̀ mẹ́rin eléyìí tó ṣe pé téèyàn bá fi ń gbé nínú ìgbésí ayé rẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọmọ ajá sí rere gbogbo àwọn àfojúsùn rẹ̀ yóò máa bọ́ sí tí nǹkan kan tó tako ní tó fojúsùn bá sì ṣẹlẹ̀ kí ni tí wọ́n máa lò sí. gbogbo eléyìí la Ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ló fi kọ́ wa. a mẹ́nulé àwọn ìgbésẹ̀ tó jẹ́ oní ìpele mẹ́rin yìí nítorí kémi pẹ̀lú rẹ̀ kálíbà ṣàǹfààní nínú ẹ̀ nítorí kálíbà máa fi wá ojútùú fún àwọn ètò gbésí ayé wa eléyìí tó ṣe wípé ó fẹ́ máa ó lè fẹ́ máa lọ tíkọ́tíkọ́ láwọn àgbà míì nítorí kálíbà fi jẹ́ ẹni tó ṣe wípé gbogbo àwọn àdáwọ́lé wa yóò máa yọrí sí rere pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ẹlẹ́dàá wa nínú àdéhìí yìí àdéhìí Abu Hurayra radiyallahu anhu anábì sọ ìpele alákọ̀ọ́kọ́ ó ní ihris ala ma yanfa'uk ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ nu fún gbogbo ẹni tó bá fẹ́ ṣoríire ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ nù fún gbogbo ẹni tó sì kó fẹ́ ṣàṣeyege nínú gbogbo àwọn àdáwọlé rẹ̀ eléyìí tí bá ń ṣe nínú ìgbésí ayé jẹ́ ẹni tó ṣe wípé wàá máa gbìyànjú sánà àti wá nǹkan tó ṣe wípé yóò ṣe ọ́ láǹfààní ìgbésẹ̀ yìí ó pàtàkì fún èèyàn nínú gbogbo ní téèyàn bá fẹ́ ṣe láyé ẹni tó fẹ́ kẹ́kọ̀ọ́ tó jẹ́ pé ẹ̀kọ́ ni wọ́n fẹ́ kọ́ ó sì fẹ́ jẹ́ni tó ṣe pé yọ́ láàmì láká nínú ètò ẹ̀kọ́ tó fẹ́ kọ́ ọgbọ́dọ̀ jẹ́ ni tó ṣe pé ń sojú kòkòrò tó sì ń gbìyànjú lórí àti wá ìmọ̀ yìí báyìí ó gbìyànjú láti jẹ́ ẹni tó ṣe pé o súnmọ́ àwọn ẹni tó nímọ̀ tó o fẹ́ kọ́ yìí ó sì jẹ́ ni tó ṣe pé ọ̀ǹtẹ́tí gbọ́ àlàyé tí wọ́n bá ń ṣe fún ọ nípa àmọ̀ tó o fẹ́ kọ́ ní gbogbo ìgbà tí wọ́n bá ń ṣàlàyé yìí fún ọ ò ní jẹ́ ni tó ṣe pé wọ́n wá sí ní ìgbà tí wọ́n bá ń kẹ́kọ̀ọ́ yìí ó sì jẹ́ ẹni tó ṣe pé ò ní jẹ́ kí n tí ò wúlò tí ò tí ò tí ò ṣàǹfààní rárá kọ́ gba kókó ń tó fojú sùn lọ́wọ́ rẹ kọ́ wá gbégbékúgbélé ọ lọ́wọ́ ihris ala ma yanfa'uk ìwọ oníkàràkátà ìwọ náà jẹ́ ni tó ṣe pé àfojúsùn rẹ níbi wípé o fẹ́ jẹ́ ni tó ṣe pé yóò gbégbó orókè nínú rírà àti títọ́ ọjà pàtó eléyìí tó fi síwájú yìí báyìí kó o lè bá a jẹ́ ni tó ṣe pé ó gbégbó orókè nínú ẹ̀ wàá kọ́ nípa òwò yìí dáadáa wàá sì jẹ́ ni tó ṣe pé ọmọ àpàdé àlùdé rẹ̀ lọ́nà tó ṣe pé nìkan kò ní í da nǹkan rú mọ́ ọ lójú lójú pọ́nà òwò tó sọ pé ọ fẹ́ máa ṣe yìí báyìí wàá wá gbìyànjú láti jẹ́ ni tó ṣe pé ọwọ́ owó kódà kó ṣe pé kọ̀pọ̀ lọ títí láti fi ṣòwò tó fẹ́ ṣe yìí wàá sì wáyè eléyìí tó ti máa ṣòwò yìí báyìí wàá jẹ́ ni tó ṣe pé ọ̀gbẹ́yìn níbi ká tètè di ọjà ó sì jẹ́ ẹni tó ṣe pé ní ìgbà tó o bá wà nídìí igbá rẹ ò ní máa fi ìwà tàbí ojú tó ń fàárò kọ́ ọ máa fi lé ẹni tó fẹ́ bọ́ ọ rajà ihris ala ma yanfa'u ìwà náà nǹkan tó ṣe é pé iṣẹ́ lọ ń wá gbìyànjú láti jẹ́ pé iṣẹ́ tó kọ́ ọ mọ́ dáadáa nítorí pé ẹni tó bá kọ́ṣẹ́ tó bá mọ̀ dáadáa òun náà lẹni tó ṣe pé yóò lè jáde sọ pé mọ̀ ń wáṣẹ́ ọ̀kọ́ṣẹ́ kan lákọ̀ọ́yanjú ó sì ń wá kó wọ́n gbọ́ sẹ́nu táwọn á sọ fún ọpẹ́ni tí wọ́n mọ̀ nípasẹ́ làwọn fẹ́ gbà síbi iṣẹ́ ni tó ṣe pé ńgbà tó bá débẹ̀ tán yóò lọ da gbogbo nǹkan rú yóò ba gbogbo nǹkan jẹ́ ihris ala ma yanfa'uk ṣe ojú kòkòrò láti jẹ́ ẹni tó ṣe pé ọ̀ ń tọ ojú pọ̀nà tí ó jẹ́ kí n tí ó ṣe ọ láǹfààní kó tẹ̀ ọ lọ́wọ́ ẹni tó fẹ́ bímọ jẹ́ ẹni tó ṣe pé wàá gbìyànjú láti fẹ́ yàwó nítorí pé téèyàn bá fẹ́ yàwó téèyàn bá bímọ obi makọ ọmọ obi ọmọ panda obi ọmọ zina ní ìgbà tí wọ́n bá ń sọ wípé ẹ fẹ́yàwó kẹsì bímá nítorí pé ọ̀gá wa nàbì sallallahu alayhi wa alihi wa sallam yóò fi pípọ̀ wa yóò fi ṣe ìyára láàrin gbogbo àlùmọ́ tó bá di jọ́ gbé ní dàlùkìyàmà bí táwọn máa lè kọ́ bí táwọn máa zina kọ́ àjẹni tó ṣe pọ̀ gbìyànjú láti fẹ́yàwó wàá sì fẹ́ ìyàwó nígbà tó bá fẹ́ fẹ́yàwó kìí ṣe pọ́kàn wojú obìnrin lásán kìí sì ṣe pọ́ wáyà rẹ̀ lásán wọ́n á gbìyànjú láti jẹ́ pé owó ilé eléyìí tọ́mọ yìí ti ń bọ̀ báwo ni ilé wọn ti ṣe rí ṣé ilé ibi tí wọ́n ti lẹ́sìn ni àbí ilé ẹlẹ́sìn nítorí pé tá a bá lọ fi ọmọ ní ibi tí wọ́n bá ti lẹ́sìn gbogbo bó tilẹ̀ wù kí ọ̀rọ̀ kó dojúrú lọ́jọ́ ọ̀la àti ní ní tá a máa fi yanjú ẹ̀ èyí sì sọ pé kò ní í dàrú torí pé gbogbo ń tọ́ bá tò iná lọ́wọ́ à ń pò pé kọ́ dàrú lọ́jọ́ kan wàá gbìyànjú láti ṣe ní tí ó ṣe ọ́ láǹfààní pẹ̀lú kíkọ́ fẹ́yàwó níbi tó ti nítumà má fẹ́yàwó níbi tí ò ti nítumà ní ìgbà tí wọ́n bá ní ẹ lọ kẹ́rù tẹ́ fi fẹ́yàwó wá wọ́n á kọ́ sínú ẹrù tán kọ́ fún yín kíkọ́ mú ìgò ọtí ògógóró kan wá torí bẹ́ẹ̀ làwọn baba ńlá àwọn sọ tọ́dájú ni pé tí wọn náà bá ti ṣe bẹ́ẹ̀ wọn náà ti sàmì sípò rí bí fẹ́yàwó àti pé ìyàwó tó fẹ́ kìí ṣe ìyàwó gidi ìgbà tó wọn ń gbìyànjú láti fẹ́ ìyàwó ọmọ jáde láti ilé tó dáa ọmọ wa ń gbìyànjú láti sọ fún ọ wípé tó wọn bá fẹ́ ọ a wàhálà tẹsí kò ní kéré o nítorí pé ẹ nídìí láti kóra yín wá tilétilé láti wá yọjú sí bàbá tòun ìgbà tí bàbá tó ń bá tó gbà wọ́n tún ti lọ sọ́dọ̀ bàbá bàbá tí bàbá bàbá bá tún gbà wọ́n tún ti lọ sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí lápapọ̀ gbàtí mọ̀lẹ́bí bá tó wá gbà gbàná ilẹ̀ tó lè máa dá tọ́mì kíkẹ́ ti rí ìyàwó tẹ fẹ́fẹ́ ihris ala ma yanfa'u gbìyànjú lórí ní tí ó ṣe láǹfààní ọba bàbá tiẹ̀ náà sọ̀rọ̀ níbi tí ibà ti gbọ́ báàmì ibi tí mo ti fẹ́ fẹ́yàwó wọn lẹ́wàá ẹ sì wá tilétilé torí pé àwọn fẹ́ mọ̀ wá àwọn ìfọ̀mọ̀tà àwọn lọ́kọ báwọn láì jẹ́ pé àwọn ma gbogbo òdílé tí wọ́n ti fẹ́ tinú rẹ̀ fi ọmọ àtàwọn. bàbá rẹ̀ wá ń kọ̀ bàbá ń fapá jánu tí wọ́n bá ti rán àbúrò mi lágbájá tí wọ́n bá ti gbà fún ọfọ́ múra wọn. wọ́n máa pe bá mi ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má jọ ọmọ yọ bọ́ ọmọ mi lọ́wọ́. mẹ́bí ẹ̀yin náà lẹ́ni ká má ṣe zina tẹ́ ẹ ní ìyàwó ni ká fẹ́ àsìkò tí wàá tó tí mo fẹ́ fẹ́yàwó báyìí ní ìbámu pẹ̀lú àṣì ọlọ́run déédéé pẹ̀lú ẹ̀kọ́ ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àti gbọ́ pé ẹ̀yin lẹ́wà sọ̀rọ̀ ayé lòkúta àdìgbòlù tẹ́ẹ̀ní jẹ́ ń ríyàwó ń fẹ́ mo mọ̀ pé ẹ̀ní ṣe bẹ́ẹ̀ bàbá dáadáa ń bàbá tèmi èsì kó máa sọ pé kí ẹni tó bá wíyàn lọ tó bá wíyàn má lọ èmi gá ti yarí máa ń lọ. ẹ̀ṣẹ̀rẹ́f alẹ́ máa yẹn fáwọn anábì ní gbìyànjú lórí ntí ọba sí ọ láǹfààní gbogbo àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ń kọ́lé wọ́n wá jókòó kalẹ̀ tẹ́tẹ́rẹ́ oní ilé mélòó là nábì kọ́ kó tó di kókó láyé ọdájú pé ọlọ́run dákun á máa bẹ̀ kọ́ má bàa wá sí ọlọ́mà aláìníkan ṣe ti kúnjọ àkíkà kọ́lọ́ ẹlẹ́dàá kọ́sánú rẹ̀ ńgbà táwọn wọn ò ti fún ọ ní àmì pé lé báyìí àti lé báyìí àti lé báyìí nànà fìfi sílẹ̀ sáyé tó ìwọ onílé kọ́ láyé rẹ bẹ́ẹ̀ náà lásọ ọkàn fẹ́ já kótó náà ni aṣọ mélòó wọn sọ fún ọpá nànà fìfi sáyé tó ń fi wọ gbogbo ètò ń wọ gbogbo àwọn fìlà tó ń dé sórí wọn sọ fún ọpá nànà fìdé rú ẹ àwọn bàtà tó ń wọ sẹ́sẹ̀ tani sọ fún ọpá nànà fìdé sallallahu alaihi wasallam ń wọ rú ẹ sẹ́ẹ̀ máa ń pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tó ṣe é pé ìyànjú wọn ti mú wọn já sí kọ́tà àwọn ọmọ gbìyànjú láti kó ìrẹ̀wẹ̀sì ọkàn báwọn èèyàn míì náà níbi àti má lè gbìyànjú fún tí ó ṣe wọn láǹfààní bánàbí ọba wa fi lé mélòó sílẹ̀ sáyé bólú anábì tí wàá sọ pé ẹ má kọ́lé o torí ẹ ń bá kọ́lé láyé ò ní rí ilé àlùjánnà wọ̀ bólú anábì ti sọ̀rọ̀ eléyìí. àdúgbò gbìyànjú lórí tí ó ṣe ọ́ láǹfààní gbìyànjú lórí tí ó ṣe ọ́ láǹfààní ó túmọ̀ sí pé sọ àkókò rẹ má jẹ́ ẹni tó ṣe pé rádaràda rádaràda ìlà ọmọ afàsìkò tiẹ̀ ṣe àwọn ọ̀rẹ́ ẹbú àwọn abatẹnijẹ́ ìlà ọmọ abájókòó jẹ́jọ́ máa sunu wájú pọ̀ mọ́tì pàkọ́ èyí tí ó wúlò fún ọ tí ó sì ọ láǹfààní ọ ń bẹ́lẹ̀ òní mójútó a máa wá mójútó taráyé aṣọ ti ya mọ́ ọlọ́run ó láti ran níbi tó ti gbé ya ọmọ wa bá wọn aráyé rántí wọn ilé rẹ̀ ń jò ọ̀nyá ará àdúgbò ní páànù táwọn ó fi dílé wọn níbi tí ìjì burúkú ti gbé páànù lé wọn bẹ́ẹ̀ náà ló gbé sílé rẹ náà ṣé tara rẹ kọ́ lọ́yẹ kọ́ mójútó ìwọ tó ṣe é pé njẹ́ láyé ó kúnlẹ̀ tó tí ì rí ṣe eléyìí tí ó di ọ̀rọ̀ náà lọ́lọ́lá kìyàmà ọ̀pọ̀ jantirẹrẹ tí ì rí kan ṣe wọn náà lọ́wọ́ ayé olófòfó asorun wájú pọ̀ mọ́tì pàkọ́ sùn tiètè ìwọ lọ́ọ́ mọ gbogbo ntí ń lọ ládùúgbò ìwọ lọ́ọ́ mọ ntí ń lọ lù ẹ̀jẹ̀ ajá yín sí ẹ̀yin òkúkú mọ ntí ń lọ àfi bí òkú gbogbo ẹ̀ làwa sì mà ẹni tó mọ gbogbo nǹkan tó ẹ pé ntí ó wúlò fún láyé kò mójútó ntí ó wúlò fún lọ́la kìyàmà kò mójútó ní ìgbà téèyàn bá ti jẹ́ pé ntọ́ yẹ kó gbé karí lọ́fà lọ́wọ́ gẹ́ngẹ́ ẹ rí i pé ètò ilé ayé wọn kẹ̀kẹ́ wúlò àlámọ̀rí wọn nípa ti ẹ̀sìn gan kìí dára nítorí pé gbogbo ń tọ́ yẹ kó o mójútó o mójútó ètò yẹ kó ọ̀ràn ọ̀ràn ètí ọ̀kan lọ́wọ́ tí ọ̀kan lẹ́sẹ̀ lọ́ọ̀mà dá sí òfin lọ́mí ń dá sí abojúgun lẹ́bẹ̀ẹ́ tí ihris ala ma yanfa'uk mójútó ní tí ó ṣe láǹfààní má ṣe jẹ́ ni tó ṣe pé yọ́ọ́ máa tanra rẹ̀ dànù ẹnìkan kọ́lé lọ ọkọ́lé débi kó ti tó kàn wọ́n yìí sì kó pákó kalẹ̀ àwọn káfíńtà ti bẹ̀rẹ̀ sí ní rólé wọ́n ro débì kan bàbá ó lé ní kí wọ́n máa tú pákó kí wọ́n bẹ̀rẹ̀ sí ní pàtẹ pé àwọn fẹ́ tẹ́dẹ́kìn wọ́n ń tẹ́dẹ́kìn ìwọ́ wá débẹ̀ mẹ́fẹ́ ti fẹ́ kan lé ìtẹ́lẹ̀ ni kí ló dé tó tún fi jẹ́ pé ní ìsinyìí báyìí dẹ́kìn lẹ fẹ́ kún kí ni máa sẹ̀yìn olówó yìí náà rí kí lọ́kọ̀ ìwé ìránṣọ tiẹ̀ ń bí ó gbé yà kí lọ́kọ̀ sí wọ́n dá tiẹ̀ sí tó fi jẹ́ pé wọ́n náà lò rí gbogbo ẹ̀ máa ń ṣègbéyàwó ọkọ ìyàwó òun ò rí mọ́tò gbé wá láti fi wá gbéyàwó rẹ̀ ọ̀rẹ́ ni ya mọ́tò tí wọ́n fi gbéyàwó nígbà wọn bá parí ètò gbéyàwó ẹsẹ̀ wọn fi sá nígbà tó ṣe pé ibi tí àyè tó ti ṣèyàwó tọ́wà sí ibùgbé ọkọ kò ju ibùsọ̀ kan náà lọ wọ́n lè fẹsẹ̀ sàátò ntìyàwó rẹ̀ wọ́n ní ọ̀ọ́ kọ́mọ́ gbọ́ ọ ẹnì kan ṣe bẹ́ẹ̀ ńlẹ̀ yìí o wọ́n làbó ṣe pé òní mọ́tò ó sì lọ háyà mọ́tò wọ́n èsì ránṣọ tiẹ̀ ń bí ó gbé ya kí ló kàn tó fi jẹ́ pé tiẹ̀ ń bẹ́ ńlẹ̀ ò mójútó aṣọ ọ̀rẹ́ ya kalẹ̀ ò mójútó bó ṣe ran ẹni ẹlẹ́ni ń bá òun ṣètò kwamato tọ́parí ìwé mẹ́wàá kò ní tí lọ yunifásitì náà òun fẹ́ kọ́mọ yẹn wá alukur'an tọ́ba alukur'an tán ẹ̀yìn ìgbà náà báwo a wọ yunifásitì torí ìgbà wo la wọ yunifásitì tá a wọ yunifásitì òun fẹ́ kọ́ alukur'an láàrin méjì o kára rẹ̀ ó tiẹ̀ balẹ̀ fún tọ́lọ́ kọ́mọ lọ dé ilé ìwé gíga kọ́mọ lọ máa ṣe garagara kọ́mọ lọ ṣalábàápàdé àwọn ọmọ abú àwọn ọmọ tí kọ́ni kásì bàjẹ́ kásà ìdá tí wọ́n kọ́ni kásì rere gbàtí ọba sì ti ní akánilọ́wọ́dè má ṣe bàjẹ́ ẹ̀tẹ̀sìn kò sí tàbí ṣùgbọ́n ó náà lè tẹ̀lé ìjì burúkú tí ń gbé àwọn ọmọ abú lọ́mọ rere tá a rò pé ọjọ́ ọmọ rere lòun náà bá dọ́ ọmọ abú bàbá níbo ń ṣe ń fẹ́ nǹkan ọ̀nu ẹ̀rọ wọ́n yìí tó ètò ìgbésí ayé báyẹn ìgbà tó ti parí ìwé mẹ́wàá so kó lọ ṣe jamblẹ̀ kan náà ní kọ́mẹ̀yọ́ lọ wọ yunifásitì tó bá wọ yunifásitì kí lọ kàn kí lọ kàn ìbáwọ̀ ọmọ tiẹ̀ ń ṣe gárárá ń bà káyé èwo nu ọmọ rẹ lọ parí primary èwo nu ọmọ rẹ ni wọ́n mójútó kọ́ parí secondary tóbi wá jẹ́ pé wọ́n ni bàbá agbọ̀nràn dùn tóbi wá jẹ́ pé tẹni ẹlẹ́ni ló gbéléyà ó fi kan náà ẹsẹ̀ ó di tiẹ̀ mú la hawla wala quwwata illa billah anabi ni ihris ala ma yanfa'uk ntí ó sì ọlọ́fààní ni kó mójútó ìwọ náà ti mọ ibi tí nǹkan ti sí ọ báyìí gbogbo ntí ọkàn wa ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ la máa jókòó tì gbogbo ntí òbí àǹfààní kan fún aláyé ń bí òbí dáadáa fún alọ́lọ́ kìyàmà ilẹ̀ rí pa tẹ̀bàtì tiwa gángángángán eléyìí tó ṣe pé ó ní í ṣe pẹ̀lú ìgbésí ayé wa tó ní í ṣe pẹ̀lú ọ̀run wa ọgọ́rọ̀ wa ní mójútó kí ló dé tó fi jẹ́ pé àtìlẹ̀ fún ọ̀rọ̀ ọlọ́rọ̀ àtìlẹ̀ fún ìṣe oníṣe àtìlẹ̀ fún ìgbésí ayé onígbésí ayé àwa rójú ráyè láti lè mójútó tiwa irú àwọn ìyàwó nu àwa awíjá olóòní lọ síwájú awíjá oní gbogbo nǹkan lọ déédéé ìbádà ni wọn náà wá ó sì pàtẹ kalẹ̀ ó wádìí igbá rẹ̀ wọn ọ̀bọ̀n bẹ̀ wọ́n wá bọ́ ọlọ́ọ̀kan níbi tẹ́ máa jókòó àtiwọ́ àtàwọn arú rẹ̀ àwọn aláìfẹ́ kan ṣe tẹ́ǹtì mú ọ̀rọ̀ àwọn èèyàn tẹ́ǹtì mú tiwọn gbọ́ tẹ́ǹtì ń ṣe òfin tuntun lórí ọ̀rọ̀ àwọn èèyàn tí wọn ò pè yín sí. ó ti ẹ̀jẹ̀ pé owó tẹ́sẹ̀rẹ́ náà lọ́ọ́ pa lọ́lé ó lè rí pa torí ńgbà tẹni tí ọ̀rọ̀ àjà lọ́dọ̀ rẹ débi ṣọ́ọ̀pù rẹ wọn bọ́ ń bẹ̀ ẹni tó àlẹ́gbẹ̀ rẹ wọ́n bá wọ́n lọ ra tó fẹ́ rà lọ́dọ̀ rẹ ni. ọ̀hún àríyá iwájú ṣọ́ọ̀pù mi wá ti dúró kí ló tẹ́ pé wọn ò pé o. ibi tó ti réyàn lọ́lọ́ o ibi tí ò séyàn wọn ọ̀lọ́jà tá ń ni o nítorí pé ò mójútó tiẹ̀ tẹni ẹlẹ́ni ló ń mójútó ẹ rí i pé táwọn ẹni tó fẹ́ lọ síbi tí wọ́n ti máa gbaṣẹ́ láàárọ̀ láàárọ̀ pé bọ́yá nìkan wàá gbé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ẹ rí tó kọ́kọ́ lọ́wọ́ ẹ rí ẹlòmíì nínú tó mú lọ́wọ́ ìyẹn ẹlòmíì eléyìí tí wọ́n máa fi kanlé gbogbo ní tí wọ́n tọ́ka sí iṣẹ́ tó ń kálukú ń ṣe wọ́n gbé lọ́wọ́ àwọn bàbá kan wà wà àti àwọn ọ̀dọ́ kan àwọn ọmọ wa paragàdì lójú kan náà wọn ò ní múni iṣẹ́ kan lọ́wọ́ àwọn ọmọ ṣèṣe pé bẹ́ẹ̀ bá sáà ti lọ tẹ́ ẹ bá dé níta bá jálẹ̀ fún ẹ mọ̀ fẹ́ ṣe jálẹ̀ o òun gẹ́gẹ́ bí òun tí wọ́n jálẹ̀ fún wọn. ẹni tí ẹni tó ń ṣiṣẹ́ òun wà lóòrùn ẹni tó ń ṣiṣẹ́ òun wà ní òjò ẹni tó ń ṣiṣẹ́ òun wà nínú òtútù burúkú àjọ pínwó òun á dúró sí bòjì. kí ló dé tó fi jẹ́ pé àwọn òní mójútó tí ó ṣe wá láǹfààní àwọn ẹni tí lọ gba sẹ́mẹ̀ náà lójoojúmọ́ ti wọ̀ kí ah, àwọn bàbá eléyìí báwo ṣe máa sọ fófó nù fa kọ́lẹ̀ fẹ́ pè wọ́n gbẹ pé ẹ ká lọ fi sẹ́kọ̀ọ́ <laughs> èmi ń lọ fi sẹ́kọ̀ọ́ gbogbo ẹni tó bá lọ yóò mú nǹkan kan wá fún mi wọ́n ní tí wọ́n jà á lẹ̀ láì ṣe tipa wàlà hawla wàlà quwwata illa billah kí ló dé ntí ó wúlò fún wa wà lẹ̀ àwọn ò ní mójútó ìlú rẹ náà lọ wà ọlọ́wọ́ bá gbóore wọ̀lú rẹ wọ́n á dá yunifásitì sílẹ̀ nílùú rẹ yunifásitì tó yẹ pé kò súnmọ́ bẹ́ẹ̀yàn bá tiẹ̀ ló ń fẹ́ lọ yunifásitì síbi tílù rẹ wà tẹ́lẹ̀ àìrìn ọ̀rọ̀ ànàṣẹ̀ díẹ̀ ó sì máa wò pé bóun ó ṣe gbà mí nítorí pé àmọ̀ yẹn ń bẹ̀ẹ́ wọ́n á dá yunifásitì sí gímù rẹ yunifásitì tó wà ń gímù rẹ àwọn èèyàn tó túmọ̀ wà ń bẹ̀ bọ́ọ̀bù arẹni tó ọmọ tààràtà ọ̀rẹ́ni tí ọmọẹni tó wà ń bẹ̀ tọ́ọ̀bù amẹni tó mẹni tó wà ń bẹ̀ ọmẹni tó mẹni tó mẹni tó wà ń bẹ̀ ó rí wọn nítòsí rẹ yunifásitì ó sì débẹ̀ ó ti lọ bí ọjọ́ báyìí tí a bá gbé ìwé tá a fi ń gbọmọ sí yunifásitì tẹ́ bá gbé jáde tẹ́ wá wo àwọn ọmọ ìlú àti agbègbè ibi tí wọ́n dá yunifásitì yẹn sí ẹ rí i pé àwọn gan-an ni ò sí ń bẹ̀ jù kí ló dé àwọn òkè ààrẹ ah, sukùl kínní kí wọ́n fẹ́ fi ṣe sukùl kínní àtàlùkẹ́ ò ti ṣiṣẹ́ àtẹ̀tí ṣe bricklayer àtẹ̀tí kẹlẹ́ bọ́ọ̀lù gbogbo wa wá. a sí wàhálà gbogbo wọn jọ ro àmọ́ ṣé náà lẹ́jọ́ máa ronú ṣé náà lẹ́jọ́ rí láwùjọ àwọn kan wá ń wá láti jìnnàjìnnà àwọn kan wá láti ọ̀nà jíjìn látòkèrè rere àwọn gba gbogbo àga tí ọba dilẹ̀ fún aláìní kan ṣe irú rẹ gbogbo ẹ̀ làwọn gbà tàn ọwọ́ ajá yìí pé gbogbo orin làwọn kó lọ ìwọ ò rí nǹkan kan kó bí èso fòfo ọkàn lè lọ dúró lẹ́nu ọ̀nà yunifásitì ìjọ tí ráyọ̀tì ọba ṣẹlẹ̀ ká ah, máa fi yí ọpọ́ máa lẹ̀ ilé mi àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ṣé wọn náà róreko ló róreko àwọn kébẹ̀ làwọn ọmọ kan ti kọ́kọ̀ wọ́n ti medical doctor ibẹ̀ làwọn ọmọ kan ti kẹ́kọ̀ọ́ wọ́n di ẹnjìníà ibẹ̀ làwọn ọmọ kan ti kẹ́kọ̀ọ́ wọ́n di àgbà nínú kádàkó kakọlẹ̀ wọ́n di àgbà nínú nǹkan àsìn sọjọ́ pé tí wọ́n bá ń sin adìẹ láyé ibi tí oníkálukú wà láyé wọ́n máa júwe rẹ̀ pò ní àgbẹ̀ àkọ́kọ́ ní gbogbo agbègbè yìí kò ṣẹlẹ̀ mẹ́jẹ̀ bẹ́ẹ̀ lautech ló ti jáde bẹ́ẹ̀ ni lautech yìí báyìí ọwọ́ alẹ̀ ìwọ gbìyànjú bó ṣe ṣàǹfààní ń bẹ̀ ìwọ ọlọ́ọ̀ wọ́n náà sì ti bímọ ọmọ rẹ̀ tó tó lọ sùkúl ọdún tó kó ń bẹ mélòó lèmi náà kà tá a wá sàǹfààní nù á sàǹfààní kankan àníkò gbìyànjú lórí ní tí ó sì ọ́ láǹfààní sọmọ pé kàkà kọjá pé lẹ́yìn ni wọ́n ń gbìyànjú sí òfófó yìí náà ní sáà sẹ́mi tó ṣẹlẹ̀ ń jẹta àbẹ́sí mẹ́rin ah, nǹkan ṣẹlẹ̀ o ah, lórí àjẹsán àjẹsán yìí kí ló kọ̀ àwọn bàbá rẹ̀ ní jẹ́ àjẹsán gbọ́ pọ́jọ́ kà wá láàmú àbẹ́sọ̀ kà wá ànímà ẹlòmíì ó lè pé ah ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ wà ní ìsìn ah Ògbómọ̀ṣọ́ yín ebi ìwé èèyàn kan nílò ẹ wọ́n gbìyànjú wọ́n lọ ọ̀dà lẹ́lòmíì ọ̀dà l'Ògbómọ̀ṣọ́ yín fi jógbómọ̀ṣọ́ yín tó fẹ́ máa bu ẹnu àtẹ́lù. gbìyànjú lórí tí ó ṣe ọláǹfààní ebi lẹ́yìn náà lọ wà ó gbìyànjú lórí tí ó ṣe ọláǹfààní ọmọ pẹ́sẹ́ wo la rí ṣe ẹ gbogbo ẹ dàbí bó ṣe rí gbogbo ẹ rí tíkọ́tíkọ́ kọ́ lọ́dẹ́dẹ́ ebi bó ṣe rí náà nù haúsá wọ̀lù òun tajà kan ó di mi lóní àmọ́ wa lọ́wọ́ yíbo wọ̀lù òun tajà kan ó di mi lóní àmọ́ wa lọ́wọ́ tàbá tó ọjà ọmọ Yorùbá dà ń àfòfófó àfi kó gbé àdá kó gbé lọ́wọ́ kó wá forí ajá sí i kó onílà ti gún gbogbo wọn ò ní mójútó ilé tí ó là á náà wàá kọ́ nípa ẹ̀sìn ọlọ́run tí wọn náà dolùmọ́ ńlá gbogbo bí kíbi kọ́ máa ṣèyàn láǹfààní àárín wọn o kálukú sani tó bá ti wá súkẹ́súkẹ́ díẹ̀ báyìí. kí o lè díẹ̀ o kí o lè díẹ̀ o actually mo rò pé nítorí aká lè gbé mu bíi tíì ni yọba sa àbí bíi kùnú àbá wa wọn àbá nírí wọn. amalamẹ wa wá láti ìlú dalẹ̀ ọmọ tàmẹ̀dó wá láti ìlú tó dínà làkàṣègbè náà wá láti ibi tó ṣe pé ìrìn wọn nasẹ̀ Nwa akọ́ ọmọ yẹn wá mọ ọkọ̀ ọmọ dáadáa àwọn náà wọn kọ Allahu ẹ wo ibi tó ti wá kò rojú sì fún lẹ́kọ̀ọ́ ikọ? bẹ́ẹ̀ ni súnà ọlọ́ọ̀nù ẹni tó bá gbìyànjú lórí nǹkan lọ́lọ́ọ̀ máa fún fina àwọn tó bá gbìyànjú àwọn àwò pé a ah, ọmọ yìí dáadáa mọ́sálásí wa tó wà ń bí báyìí wọ́n lọ́ máa ṣe lè máàmù bẹ̀ kó tó máa ṣe dánilẹ́kọ̀ọ́ bẹ̀ kó tó di pa ọlọ́kù ńlẹ̀ yìí ìwọ náà lọ sí mọ́sálásí báyìí wọ́n máa ṣe lè máàmù bẹ̀ kó máa ṣe dánilẹ́kọ̀ọ́ bẹ̀ kó tó di pa ọlọ́kù ńlẹ̀ yìí ìwọ náà mọ́sálásí báyìí ẹ rí àwa tá a mú títún tí ó sì wá lábàárí bàbá àwọn ọ̀dọ́ gbogbo àwọn ẹni tí ń fi sí mọ́sálásí kò ìwọ tó ọkọ kéwù kankan irọ́ lásán odó lásán yóò kàn dé fìlà pẹ́ kutu yóò àmọ́ gbọ̀n kadà àfọ́ ọlọ́kadà yóò dé fìlà pẹ́ kutu yóò mọ́ bẹ́ẹ̀ lọ àfọ́ àbíríkìlẹ̀yà yóò láhùlà wàlà kúwàtà ìlà bẹ́ẹ̀ tó ọkọ kéwù ni ọkọ ni wò fún ọ lẹ́tọ̀ rẹ̀ òkúkú kọ ọkọ ẹni tó bá kọ ọlọ́run ọbọ̀ fún ni ti ń wá torí ẹ̀ àwọn ò ní gbìyànjú lórí tí ó sì wá láǹfààní ntí ò wúlò nǹkan làwọn ò mójútó láwọn ìlú gbogbo láyé nílẹ̀ Yorùbá yìí ẹ rí i pé àwọn ọ̀dọ́ wọ́n máa ń gbìyànjú púpọ̀ lórí pé àwọn fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn àwọn fẹ́ mọ̀ nípa ẹ̀sìn bẹ́ẹ̀ làwọn arí gbogbo ìlú tá a máa lọ àfi ìlú yìí lásán wọ́n dààmú tẹ́ bá rí tí wọ́n péjọ ń bì mùnáfìkì wọ́n fẹ́ sí i wàláhi mo stọ́dì àwọn èèyàn débẹ̀ láti fi ń péjọ ń péjọ ń péjọ ń péjọ nífàkù kan ti yọjú nù ó wọ́n fẹ́ dáná síndì so ọ̀tẹ̀ ni wọ́n fẹ́ ṣeun ọ̀tẹ̀ táwọn bàbá bàbá ṣe tí bàbá mi ò fi ní fìlà méjì láyé tí àwọn màmá màmá ṣe tí kẹlẹ̀ màmá mi ò fi pé mẹ́ta iná làwọn ọmọ náà tún ra gbálé àwọn ọ̀dààmú fún ká kọ́ńpà ẹ̀sìn wa ká mọ̀ nípa rẹ̀ dáadáa àdààmú fún pé ah, ah ó yẹ káwa náà ti kọ́ ọmọ yìí ó yẹ káwa náà ti jẹ́ni tó ní ma ah, ah ah kí ló dé tí àwọn èèyàn fi gbéra wọn wá máa gbé àárín yín ṣebí torí kẹ́ni tí ọ̀kẹ́kọ̀ọ́ lè wà pọ̀ ni àwọn ọ̀dààmú àdàmú kankan àfifún rẹ gbé àfiránù ọkọ lè dìde kó ló ń fẹ́ jẹ lèmọọmù ládùúgbò kó ní tọ ẹn gbogbo yẹn ti ń jẹ lèmọọmù látijọ́ yìí èmi náà gbọ́dọ̀ jẹ tẹbásí ní ní jẹ gbogbo yín lẹkùn. nítorí pé ńgbà tó bá ti kùnà láti kọ́ kí ó ní kùnà láti wó oògùn nǹkan kan ni wọn náà máa fi halẹ̀ yọọ máa sọ pé ah ẹni tí ó kọ o ok lèmọọmù olóògùn ẹ dákun sọ ẹ ká tò lẹ́yìn rẹ à ń tò lẹ́yìn kí ló dé táwọn èso kòkòrò lórí tí ó wúlò fún wa àìgbìyànjú lórí ní tí ó ṣẹ́kù àìgbìyànjú lórí ní tí ó sọ̀yàn dèèyàn pàtàkì níwájú ọlọ́run àfìránù àfìrádàràdà kámọ sọnù wájú pọ̀ mọ́tì pàkọ́ wà tí ń lọ wà ni kí ló kí ni wọ́n fẹ́ fi kíkì rẹ̀ sí nígbà tí ó sọ náà ò ní sẹ́ lápá ló fi mọ̀ pọ́kọ̀ dákọ̀ àwọn ègbìyànjú lórí ní tí ó ṣe wá láǹfààní. a kàn máa ṣe nǹkan tí ò wúlò rárá pé tí wọ́n bá fi ọ́lẹ̀ lójú kan náà tẹ́nìkan bá lọ tó bá dé lẹ́yìn ogún ọdún wàláhì yóò ìfojú kan náà lọ wà ìwọ mà àmẹ́ni tó ń lọ tó ń bá lọ síwájú kankan. so ẹni tó ní aka ìláyé gbogbo tí ó wúlò fún ní máa sánà táwọn ọmọ afẹ́kẹ́ ọ̀ wá ni á àti ó ti tójọ́ mẹ́ta gbogbo àwọn ọ̀rọ̀ tá a máa ń sọ tó náà wúlò ní kí lẹ̀ ń sọ kí lẹ̀ fi mú jáde. lókùmọ̀sọ làǹdì yìí báyìí ẹni tó bá lòun ò rí sẹ́kọ̀ọ́ fẹ́ ṣiṣẹ́ ni ẹ wá síkò tá a wà ń bẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ lẹ́wàá délé wọn ni kò sí nílé kí ló dé wọ́n ti lọ sa kóró kaṣu oore kanu tó bá yẹ kò sí tí àwọn èèyàn ní dà látara kaṣú lẹ̀ yìí torí pé èmi lè má lè gbìn mo lè má lóko rẹ̀ àmọ́ mo lè má rà tí wọ́n bá rà máa tún tàfẹ́ni tí ń jèrè dáadáa lọ́dọ̀ rẹ̀ mo lè má lè ṣe lẹ́yìn àmẹ́yìn lè gbé ẹ̀rọ kankalẹ̀ fún gbogbo ẹni tó bá ní kóró kaṣú afẹ́ máa yọ òróró rẹ̀ sẹ́mi pé màá pawó ń èmi lè gbé ẹ̀rọ kankalẹ̀ tí wọ́n máa bá wa yanjú kóró kashun tí ó di ẹ̀pà tó da. dípò tí wọ́n ń kó lọ ní raw material sẹ́tún dá padà wá fún wa ní finish material nǹkan wá nípa á tún máa túnra lọ́wọ́ gégége àìjẹ́ káwọn náà máa ṣe ń bì ẹ fi kasún sẹ́gbẹ̀ẹ́ kan tó bá kọ́ àbá máa ronú nípa tí ó wúlò fún wa tó o bá dénú oko ní ìsìtọ́ máa ń kó mángò lásìkò mángò ta ni ó mọ̀ ọ́ lẹ̀ yìí ẹni tí mọ̀ ní pọ̀ tó bá tiẹ̀ lọ jẹ́ pé ru àwọn ọkọ̀ pọnpọn lásán ló fi wá kó máńgò eléyìí ò lè fariwo ológun mọ̀sán land tó bá kó tipa ó lè fariwo tó bá gbé tírélà wá ó lè fariwo torí ọlọ́run ló gbìn wàláhì ọlọ́run ló ó ti pọ̀ jù and ó wà nínú mọ́ngò tó dájú gbogbo àgbáyé yìí bẹ́ẹ̀ náà ni kashubi, ó lọ dájú gbogbo ayé yìí èmi àti lárúbá kan sọ̀rọ̀ ní Saudi njọ́ kan ó wá níbo mi nàìjíríà mo lógbómọ̀ṣọ́ ni ògbómọ̀ṣọ́ ògbómọ̀ṣọ́ ó bá ní àwọn wá nàìjíríà rè àwọn ń kọjá kan wà pé fún àwọn láwọn kan ó dùn sí mo náà nìyẹn nílẹ̀ ẹ̀ wá wo ni ń yájú wọ́n sì kó wọ́n ń ta fún ọ lọ́wọ́ ẹ̀yin ọmọ tẹ ẹ̀yin bàbá bàbá tẹ gbárí ẹ̀yin ò ronú bò láti lè kó máńgò wa yìí lọ sókèrè ẹ fi ẹ fi làálù kọjá sísọ torí máńgò yìí kò sírù rẹ̀ níbi tó dùn dé níbi tó dáa dé ẹlòmínà lè máa sòwò eléyìí tẹ́ pé ibi tó jókòó náà ni ó jókòó wọ́n máa bẹ́ẹ̀ sí ń páàkì ẹ̀ láti èkó ìlú òkèèrè owó sì máa wọlé. ẹ wo bí máńgò ṣe ń wọ́ dànù lẹ̀ yìí bá rọ̀ tí ìjì burúkú bá jà kí ni máa ṣẹlẹ̀ ẹ̀yẹ lọ wojú àgbàrá tẹ̀wọ́ yẹn máńgò tí àgbàrá ó ń jọ náà gbogbo eléyìí owó gidi ni nílùú bòmíì tí wọ́n ń wá lóòótọ́ máńgò yìí sàmùsẹ̀mí ṣùgbọ́n ìpápánu ni ìpápánu tí ò ní ni lára kò dàbí chocolate nítorí pé tẹ̀ ń bá ń jẹ máńgò àlàáfíà yẹn ò dà sí so a gbọ́dọ̀ ti rí ẹni tó jẹ́ pé ilé ìwé tó ń fojú di òun iná lọ lọ lórí rẹ ó ti pé ló ti máa pé yes i can do something mango ògbómọ̀ṣọ́ yìí wọ́n fẹ́ tara rẹ̀ la wá ò tí wọ́n bá ti bẹ̀rẹ̀ wá dúró ẹrú ọlọ́run tó náà tún la ẹ jẹ́ àmọ́ gbìyànjú lórí tí ó sì wá láǹfààní ẹ má jẹ́ àjẹ́ pé àwa kan wà negative ntí ó wúlò fún wa ní ronú pa rẹ̀ ìránù àwọn àdìpá ń jà àlẹ́rùn wájú pọ̀ mọ́tò kàkọ́ eléyìí náà ti dọ̀tá rẹ̀ tọ́ ti dọ̀tá rẹ̀ àtọ̀ náà bí owó ni ebi náà làwọn bàbá rẹ̀ náà owó táwọn fi kú wọn ò fi pa nǹkan kan wọn nà náà ni wọn ò fi pa nǹkan kan. sọ ẹja gbìyànjú eléyìí ni ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ fún gbogbo ẹni tó bá fẹ́ sórí rẹ̀ láyé yìí. mójútó ní tí ó sì ọ láǹfààní gbogbo ní tí ó bá ti wúlò mọ́tì wọn bọ́ ń bẹ̀. ọ̀dọ́ ni ọ́ jẹ́ ọ jẹ́ pé gbogbo ní tí ó sì sóore ni wọ́n máa ṣe. gbogbo tó ní í ṣe pẹ̀lú ẹ̀bàjẹ́ bí ẹ̀bàṣẹ́ ìbàjẹ́ dáná sí mọ́tì wọn bọ́ ń bẹ̀ láéláé nítorí pé léyìí ò sínú pé làákà ìtọ́lọ̀ fún ọ gbìyànjú lórí ní tí ó sì ọ láǹfààní eléyìí ní gbèsè alákọ̀ọ́kọ́ sànàbí ni téèyàn bá ti ń gbé oríire ọ̀jẹ̀ téèyàn. ìgbésẹ̀ alákejì anábì ni wasta'in billah bẹ́ẹ̀ sẹ́ wàá ń gbé gbèsè ẹ máa wá àtìlẹ́yìn ọlọ. àdúrà ni máa gbà ó kì í ṣàgbára kò síbẹ̀ ṣe lè gbá tó kò síbẹ̀ ṣe lè léegun lápá tó tẹ́ lè rí nǹkan kẹ́sẹ́ láyé yìí tọ́lọ́wọ́n téèyàn bá sì jẹ́ ni tọ́lọ̀ ń dáadáa ọgbọ́n àti agbára rẹ̀ wàhálà yóò máa fìdí rẹmi náà ni ẹ máa wá ìrànlọ́wọ́ ọlọ́run ní gbogbo gbà ọlọ́run má dàmí dára mi má dàmí dọ́gbọ́n mi má dàmí dágbára mi pẹ̀lú mi tìmí lẹ́yìn kọ́ mi èmi ọ̀mà fún mi lágbára èmi ò lágbára gbogbo gbà pẹ̀lú gbogbo ìgbésẹ̀ tó ń gbé òun ò ní jẹ́ ká dùn ọ̀pẹ̀ sí ọ lẹ́nu ẹlòmínà ti gbìyànjú ìgbésẹ̀ tó dáa ní gbé ojú ọ̀nà tí ń tọ̀ àwọn èèyàn fi ń là ṣùgbọ́n tí ọ̀bọ sí nítorí pọ́ gbàgbé àti máa bẹ̀ lọ tí èèyàn bá ti bẹ̀ lọ ọlọ́run máa ń dá èèyàn darí èèyàn ni torí ẹ̀ ló ṣe wá nù àdúà eléyìí tó ṣe é pé ó wà nínú ẹgbà wa pé wọ́n lọ má dá mi dára mi ló di wọn àṣẹ́jú àyà má sì dá mi dẹ́nìkan nínú àwọn ẹrú rẹ ló di àṣẹ́jú àyà so àbùkátà èèyàn ọlọ́run là ń bùkátà a lágbára lórí ara wa àfi kọ́ lọ́n sànù wa a máa bẹ̀ lọ́n mọ́dàmí dára mi o mọ́dàmí dẹ́nìkan nínú àwọn ẹrú rẹ o wọ́n ní kọ́ pẹ̀lú mi o mọ́jẹ̀ ń bọ́ ha mọ́jẹ̀ ń fìdí rẹ́mi mọ́jẹ̀ ń forí sápá lórí gbogbo ntọ́ ń bá ṣe níbẹ̀ yẹn náà ẹ̀rí pa wà tún fail láwùjọ ọmọ Yorùbá nígbà tó bá kan bẹ́ lọ́n ọ̀dọ̀ Ọlọ́run ni o ti máa wá ràn lọ́wọ́ idha sa'alta fas'alillah tó bá fẹ́ tọrọ nǹkan kan Ọlọ́run nìkan máa tọrọ lọ́dọ̀ rẹ̀ wa idha ista'anta tó bá fẹ́ wá ìrànlọ́wọ́ fasta'in billah máa wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ Allah ẹ̀rí pa máa yorùbá tó bá kẹ́ lẹ́yìn ogun ni ó tún máa ṣe ń tiẹ̀ ogun ló wọ́n máa ṣe àwọn ọmọ àfọ̀gùn yìí sáá torí ẹ̀ ló ṣe jẹ́ pé àfi bá ṣe yorùbá tó bọ́lọ̀ wọn bá dúró wọn ò fẹ́ sí. ọ̀pọ̀lọpọ̀ àwọn oògùn yìí ni oògùn ni náà ló sọ ọ́ ká ọ̀fẹ́ pa wá ni ká máa sóògùn ọ̀fẹ́ ah, kí lè orí máa lẹ́sẹ̀ ni. a sọ́ọ̀gùn gan-an máa ń tà rí o tó alẹ́ a máa sọ́ọ̀gùn bí yorùbá ṣe rí nu bí ìtọ́bọ̀ ń sọkúsọ kan ó lórí ẹ̀rọ ayélujára ó ní tí ọba ti sóòsà kò sí yorùbá la hawla wala quwwata illa billah ajẹ́ pé yorùbá hùn ní ìgbàgbọ́ aláìgbédè rẹ̀ hùn inú òòṣà wọn ti dà wọn òòṣà làwọn torí bàbá àtìyá wọn náà ń kọ́ òòṣà ni òòṣà làwọn náà ń bí lọ́mọ ìdúnnù tí ọba ti sóòṣà kò sí yorùbá a pè yorùbá ẹlẹ́bọ yorùbá ẹlẹ́bọ àmọ́ yorùbá mùsùlùmí ọlọ́mọdé òòṣà kọ̀ òòṣà gan tó ti mórí légbó ti pẹ́ pé kí torí ẹ̀ ńgbà tó bá kẹfẹ́ náà nígbà tó bá kọ ọlọ́run ọba ni kọ́ ọ máa pè ẹ rí i pé yorùbá ní pọ o gbà náà ni ọmọ kò gùn òun ní máa sọ wọn tí mọ́tò fi láksidẹ́ǹtì gbà náà ni ọmọ pé sùn làwọn bẹ̀ lọ́wọ́ ẹ̀ tí àwọn òfin ní fìdí rẹ́mi gbà náà ni ọmọ pé Ṣàngó gbà náà ni ọmọ pé òsàlẹ àwọn òsàlú àwọn ẹjẹ gún ọ jáde nítawọn wáyọ bọ sí yóò bá ní í ṣe bẹ́ẹ̀ wọ́n lè fi kóró gan kó náà jáde nítorí pé táwọn ń wáyọ̀ bọ̀ sí ẹ dákun eégún àtòrò inú ọba yín gba nǹkan lọ́dọ̀ ọ̀lọ́ ọmọ lọ ni ní tẹ́ ń fi ń sẹ́bọ́ sọ́lọ̀ ní ọ̀bọ̀ gba nǹkan lọ́dọ̀ ọ̀lọ́ ọ̀dọ́ lọ ètò bá tún á lò ṣe Islam tó bá kan bẹ́lọ̀ dábàá máa bẹ́lọ̀ lójú ọ̀nà tọ̀rí kọ̀ dábàá máa sọ yá ṣéwù yá ṣéwù yá ṣéwù omi tún lè ní yá ṣe é xà yá ṣe é xà tó láwọn ṣéwù ti obìnrin làwọn omi lè máa pàǹjànú sílẹ̀ má oríṣiríṣi ọ̀kẹ́lẹ́ pé rọ̀hání ló ń pè ọlọ́run ní ká ẹ pè ẹ má pè nǹkan mí lẹ́yìn Allah wọn náà bíra rẹ léèrè ṣébí wọ́n ṣe rí nu sọ́lọ̀ ńlọ máa pè ó rí i pé nǹkan mí ló ń pè lẹ́yìn Allah ẹ̀rí tó gbọ́dọ̀ gbọ́dọ̀ ò lè ṣe súnà o ah, tí wọ́n máa ṣe súnà tí wọ́n wá gbẹrẹfu gbẹrẹfu láì ṣe gàrí àwọn súnà yẹn atẹ́kùn lè gbé wọn ṣubú ó rí bí ṣe nítorí pé àwọn ọ̀gbọ́n náà ń gbọ́ nínú sọ́nà tá a bá sọ pé kò sí tó ń wá láyé yìí a bí ọkọ alájọ àti èèyàn ṣe ẹ rí i pé ẹni tí ọ̀gbọ́n lọ́wọ́ bá gbọ́ imú rẹ̀ ó sì máa ń yínra rẹ̀ pé máa tẹ̀lé ẹ̀jẹ̀ ayé yìí náà. àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ pé atẹ́gùn atẹ́gùn títí ń gbé kẹtẹ́pẹ́ ògì àwọn ẹ̀yẹ̀fun làwọn wàá dùn. táwọn ọmọ máa sọ ògùn táwọn ẹ̀ ṣe kíkíkíkí ẹ̀ sì ṣe ń náà kò kò pé kó ṣe ọmọ ta yín kò pé kẹ́ ẹ má máa kú lọ́kọ̀ọ̀kan ikú ọ̀wọ́ wọn ń ṣe wọ́n ń bò mí gbogbo oògùn òfun kò rí nǹkan kan mú kò nínú àdánù ààyè yín pé ọlọ́run ọlọ́run ló máa ń jẹ́ ni wọ́n kì í pé ọlọ́run kí wọ́n dáwọ́ padà lófo ọlọ́run ọgbọ̀n náà ni kò sí òòṣà tó pè láyé tó lè dán ọlọ́run ó ń gán dára ẹ̀ ló ọ̀pọ̀lọpọ̀ ní tó ń pè ọ̀gbọ́rọ̀ àwọn etí ń gbọ́rọ̀ ò lè ṣe nǹkan kan básìkò rẹ̀ jẹ́ sí ẹlẹ́ẹ̀kejì nu ibi tí nǹkan tó ti ṣe wá nù ẹ̀yin tẹ́ ń sówò ṣé bó ògùn wà ń bi sẹ́yìn ògùn wà ń bi tẹ́ ń pawó sí ògùn wà lábàáwọ ṣọ́ọ̀pù yín bẹ́ẹ̀ lẹ́yìn ó ń ṣe ọwọ́ náà ògùn yín ni wọn ọ̀pọ̀lọ́ngbọ́ ẹ wá ní àlùbá bàbà kò dún kò ní dún láéláé nítorí pé ẹ̀pọ̀lọ́ ẹ̀gbọ́lọ́ngbọ́ ẹlẹ́ẹ̀kẹta anábìsọ̀lọ́lá àìsílẹ̀ ni wala ta'jaz ọ gbọ́dọ̀ kọlẹ̀ ní ìsìn ẹ ti wà lẹ́nu sẹ́tẹ̀ǹsì ẹ ti dáwọ́lé kankan ọ gbọ́dọ̀ kọlẹ̀ má jẹ́ kí àwọn kan nínú àwọn tẹ́ǹjọ́ ṣiṣẹ́ yẹn wọ́n máa dúnmọ̀ hurumọ̀ hurumọ̀ wípé ìwọ wo nílẹ̀ yìí wọ́n bá wa tẹ̀lé òwò yìí wọn ò bí ọ̀dà wọ́n sọ pé wọ́n bí èmi dá o pé àwọn ò bí ẹ̀yìn dá. má kọlẹ̀ ṣebí wọ́n ti bọ́ lọ́ndọ̀ ìwọ ò sì jẹ́ni tó ṣe pé ọ̀ràn aṣọ ẹlòmíì ọ̀pá tiẹ̀ tì ọlọ́run ló sì bá dúró ànábì lọ gbọ́dọ̀ kọlẹ̀ ètò òyìnbó náà máa ń sọ ẹ ra àwọn olóyìnbó náà tẹ́ǹ bá ń wá nǹkan kan olóyìnbó máa sọ fún ọ pé don't give up don't give up torí pé tó o bá padà lọ sọwọ́lẹ̀ tó o tẹ̀síwájú pẹ̀lú ìyànjú yìí ẹlòmíì ni ọ bọ̀ sí fún o wọ́n náà mọ̀ pé ah, lọ́jọ́ kan àtijọ́ gbìyànjú yìí ni àbámọ̀ ni wọ́n máa kó ànábì lọ gbọ́dọ̀ kọlẹ̀ nísìn iṣẹ́ kan ló ń ṣe tẹ́lẹ̀ orí pé sẹ́yìn ò pé ọ lábẹ́ pọ̀ ń ronú nípa tí ó wúlò fún ọ ọmọ náà mi pọ̀n ó sì ń bẹ́lọ̀nsì àwọn èèyàn máa kọ àwọn orin burúkú sí ọ létí pé owó yẹn wọn yẹn máa jẹ́ kéèyàn ó rí ṣe àwọn olórí ibú mà ló kún bẹ́ẹ̀ ó pe ọ̀fẹ́ gbọ́ tàkàkà wọ bọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá dúró má kọlẹ̀ máa bá lọ máa bá lọ máa bá lọ wàláhì orí kọ́ padà ọ́ padà ṣàṣeyege ń bẹ̀ náà torí ọ̀lẹ́ lomi tó gbójúlé àfọlọ́n ọ̀lẹ́lómi tó ń wá sí lẹ́yìn lọ́dọ̀ rẹ̀ àfọlọ́ ọlọ́run ọbọ̀ padà ràn ọ́ lọ́nà ni anábì má kọlẹ̀ ajẹ́pẹ́ ni tí ọmọ akọlẹ̀ nínú wa ọ̀pàṣẹ tó ń ṣètì ọ̀pọ̀nà tó ń tọ̀ ọ̀pátì nítorí táwọn pé awuyewuye kan wọ́n ń sọ kíní kankan ọlọ́mọ̀jẹ̀ kí ni wọ́n máa fẹnu ṣe tẹ́lẹ̀ ebi wọ́n máa fi wà rọ́ọ̀fù ní kí lọ́ kàn má kọlẹ̀ anábì ní kọlẹ̀ kọ̀ má kọlẹ̀ ní tó ń ṣe náà ni wọ́n máa ṣe lọ ẹ rí i pé gbogbo ní tẹ̀ máa ń ṣe láyé kí ẹ ṣe ojoojúmọ́ ni wọ́n máa dùn ọ́ á ṣe ńgbà kan yọ bọ́ sí ìgbà kan á fìdí rẹmi á jèrè ńgbà báyà á sọ́ọ̀tì tí wọn bá sá ti kọlẹ̀ tó ń bá a lọ tó ń bá a lọ ó rí kọ́ padà rí ṣe náà ni. ẹni bá ń bẹ̀rù kí n má ṣubú kò ní dìde láéláé. torí ẹ nínú mo ṣubú mo dìde mo ṣubú mo dìde ó dìde ńjọ́ kan tí ẹgbẹgbẹ̀rún ọ̀tá rẹ̀ ò ní lè tì ọ́ ṣubú ma. anábì wa fi yé wa ẹlẹ́kẹrin tọ́jẹ́ ti parí ẹ rí i pé ńgbà tí ẹ̀yin ń gbìyànjú yìí ojú ọ̀nà tẹ mórílé ẹ̀yin wò pé dáadáa ni ọjà sí ẹ sì bọ́ lọ́wọ́ bá dúró ẹ̀ kọ́lẹ̀ gbà mí o nǹkan lè jẹ́ bẹ́ẹ̀ ti ṣe lérò àbádé ìyànjú tẹ gbà ó lè má já sí ètí ó dùn yín nínú ó lè jẹ́ bànújẹ́ ní ọ̀bàdí ìyẹn lè da ẹgbẹ̀lẹ́gbẹ̀ millions sínú business tí o ti máa kó wọn jèrè tó báyìí tọ́lọ́mùbá gbé bíi ti ṣe dé òfò lẹ́sìn bẹ̀ tírò ẹ̀ bá wá ṣẹlẹ̀ ẹ má sọ pé law fa'altu kana kada wa kada ìbá ṣe pé ìṣe bí mo ṣe ṣeun ni bá mi ni mo ṣe ni báyìí báyìí báyìí lọ̀rọ̀ bá já sí anábìlẹ̀ ẹ má sọ bẹ́ẹ̀ fa inna law taftahu amala torí ìbáṣe pé ìmọ̀ sílẹ̀kùn ṣe ṣètọ́ni ẹ̀yin tẹ́ ti bọ́ lọ́ndún lẹ́bàá ti pẹ́ ń sóògùn lẹ́bàá ti sọ fún ọ ò lè rí ṣe aníkà mú ọ jáde kí wọn náà lọ wẹsẹ̀ ayé ọkọ̀ onímọ̀ nìkan ló ń gbé ká ọ̀tá àbí ọ̀tá iná alẹ́ lè horo rẹ̀ ọ̀yà gbẹ̀yìn tọba ti sílẹ̀kùn ìbáṣe pé yọ padà sílẹ̀kùn fún ṣètọ́ni àwọn ẹni láabi tó ti fẹ́ ba tiẹ̀ jẹ́ tẹ́lẹ̀ àwọn ò rí ibi gbọ́ ọmú ṣé bá a sọ fún ọ tẹ́lẹ̀ bàbá kan bẹ́ẹ̀npẹ́ẹ́n kéé pàtì ni òun bí ọlọ́ lọ́wọ́ fún ọ ní ta wíyì ọ̀bá ṣàṣeyege bẹ́ẹ̀ wù máa ń bọ̀ ọmọ rí nígbà tó ẹ pò ń máa ń tọ́ pamọ́ ṣé àwọn kan yóò rí kúnjọ́ tí ń bọ̀ wá mú tí ń bọ̀ wá mú tí máa ń bọ̀ wá mú wèrè rẹ̀ torí ẹ ẹ má máa sọ pé ìbáṣepé lórí ní tó ti síwájú kò burúkú ẹ sọ pé ìbáṣepé lórí ní tí ń bọ̀ àmọ́ tẹ̀ máa ti ṣe ìbáṣepẹ́ lórí tó ti síwájú ṣètọ́ ni ó sì lẹ́kùn rẹ̀ fún yín èèyàn á bẹ̀rẹ̀ sí ní ṣàìdá èèyàn bẹ̀rẹ̀ sí ní ṣàṣìṣe ṣìṣe ṣìṣe ọ̀wọ́nú iṣẹ́ èèyàn èèyàn ní máa ṣe má gbogbo nǹkan èèyàn dàrú gbogbo nǹkan èèyàn bàjẹ́ a ọlọ́nkọ́ bá ṣàlékún kí àti ìgẹ̀ fanabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam lórí àwọn ẹ̀kọ́ ńláńlá tánàbí fi kọ́ wa eléyìí tó ṣe pété yẹn bá tẹ̀lé èèyàn náà rí pálá máa rí òun yanjú máa gbìyànjú lórí tí ó ṣe ọ́ láǹfààní má bà ìyànjú rẹ jẹ́ lórí tí ò ní wúlò fún ọ tó má sì ti ń gbìyànjú má jẹni tí ó gùn lé agbára àbí ọgbọ́n rẹ máa wá àtìlẹyìn Ọlọ́run ìrànlọ́wọ́ Ọlọ́run nìkan máa wá má gbójúlé yàn má gbàrà lé yàn èèyàn máa yẹra téèyàn ṣubú dànù èèyàn ejó ń jàǹbá ń gbà mí ọ̀dọ̀ rẹ̀ níjàkulẹ̀ ó ti wá ọ fẹ́ ràn ọ lọ lódodo ṣùgbọ́n kò rí n tó lè fi ràn ọ lọ àdéhùn tó ṣe ó ti já sótù bá ń tẹ ọ̀wọ́n náà ṣubú bò náà ṣe ṣubú ni àmọ́ tá a bá dúró tọ́lọ́ tá a gbẹ́kẹ̀ ń wá lọ́wọ́ ìjákulẹ̀ ò ní bákan náà ànábì tún ní ọ gbọ́dọ̀ ṣe náà ni ọmọ lọ nítorí òun ṣe ni ọmọ lọ nítorí tí èèyàn bá ti pín ojú èyí tó ń ṣe náà ni ọmọ ṣe lọ mọ́kànlẹ̀ tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí ọ tí èsè bó ti ṣe lérò tọ́jú nǹkan àbànújẹ́ tọ́jú èyí tí ó wù ọ́ má sọ pé ìbá ṣe pé mo ti ṣe báyìí báyìí kò bá ti rí báyìí báyìí ṣùgbọ́n máa sọ pé qadarallah wa ma sha'a fa'al àkọọ́lẹ̀ ọlọ́run lélẹ́yìí o ohun tó lọ́n sì fẹ́ ló ṣe qadarallahu wa ma sha'a fa'al tọ́ba ti sọ bẹ́ẹ̀ gbogbo ẹni tó fẹ́ bayé rẹ jẹ́ látàrí ntọ́sẹlẹ̀ tó fẹ́ mú ọ ṣiṣẹ́ tọwọ́ wọn jàbọ́ bàbá onímọ̀ọ́nì lélẹ́yìí kò sí ní tálíbà sùn ọ̀dà kọ́dọ̀rọ̀ lọ bàbá ṣá àfàl ẹ̀ ọ̀dà bó ti ṣe gbọ́ ni wọn náà máa wì kọ́dọ̀rọ̀ lọ́hùn wọ́n máa ṣá àfàl gbólóyìn kọ́mọ́jìnà sẹ́nu wa jàmá gbogbo gbàtí nǹkan tá a lérò bá ṣẹlẹ̀ sí wa láì káwọn bí ẹ mo gbé ọ ẹ kékeré ni kí ló gbé kí ló gbé irọ́ lásán sórí rẹ lè gbọ́ràn ó lè gbọ́ràn ọ sọ pé qaddarallahu wa ma sha'a fa'al gẹ́gẹ́ bí inna lillahi wa inna ilayhi raji'un tá a lọ yẹ kó wà lẹ́nu mùsùlùmí torí tádàn ò bá dé tí àrélu àjálù bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ni ntọ́ ọ̀fẹ́ lọ ṣẹlẹ̀ ntí ó dùn mọ́ lọ́wọ́ ayé qaddarallahu wa ma sha'a fáàlì kí gbogbo mùsùlùmí ó dì mú bá ọlọ́run ẹlẹ́dàá kọjá kí dáadọ́ máa ṣẹlẹ̀ sí wa àìdá kéré àbó tóbi ọlọ́run kó lè jìnnà sí wa ọlọ́run kó lè jìnnà sáwùjọ wa ọlọ́run ẹlẹ́dàá kó ṣe dáadáa fún wa láyé ń bí kó ṣe dáadáa fún wa nù sáré wa kó ṣe dáadáa fún wa lọ́lọ́ kìyàmà aqulu ma sami'tum astaghfirullah أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير يحيي ويميت وهو حي لا يموت وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله أرسله الله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا فاتقوا الله عباد الله فإن تقوى الله رأس الأمر كله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله àlejò ńlá ó ń kanlẹ̀kùn gbàngbàngbà ó fẹ́ dé sí wa lọ́dọ̀ àlejò tó yẹ pé tó bá dé oṣù kan gbáko ní fi wà pẹ̀lú ẹni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ tá a fi kó rẹ níjànú tá a fi gbé rẹ ní jìnnà sí gbogbo ńtọ́lọ́wọ́n bá ọ̀fẹ́ àti ní tó ṣe léèwọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ eléyìí tó ayé pé téèyàn bá ṣàṣeyege lásìkò tí àlejò ńlá yìí bá fi ń bẹ pẹ̀lú èèyàn èèyàn ò rọ múlò lóṣù mọ́kànlá yòókù tó ṣẹ́kù nínú ọdún àlejò ńlá yìí náà ni Ramadan Ramadan oṣù ńlá ni o nínú àwọn oṣù ọlọ́yẹlẹ́dàá wa ó ṣe ní oṣù alápọ̀nlé oṣù tó ayẹ pé tó bá ti dé ọlọ́run máa pé kí wọ́n ṣí àwọn àlẹ̀kùn àlùjánnà kí wọ́n ti àwọn àlẹ̀kùn ná kí wọ́n sì ran àwọn ṣẹ̀yàtín ní ṣẹ́kẹ́ṣẹkẹ̀ mọ́lẹ̀ oṣù tó jẹ́ pé ojoojúmọ́ nínú rẹ̀ lọ́lọ́ ẹlẹ́dàá wa ló máa ń ṣe àlùjánnà lálékún ọ̀sọ̀ kẹ́ẹ́ bó ti wá nínú musnad imaamu ahmed ọlọ́run wa wá sọ yìí pé mò ń ṣe lọ́sọ̀ọ́ lẹ̀ di àwọn ẹrú mi tí mo pèsè rẹ̀ lẹ́dìí oṣù Ramadan òun náà lóṣù tó ṣe pé ọ̀sán rẹ̀ ìkẹnukáraró ni jìnnà sí jíjẹ mímu àti ìbálòpọ̀ pẹ̀lú obìnrin àbí ọkùnrin yẹnni pé obìnrin ò bá ọkọ rẹ̀ lò pọ̀ gẹ́gẹ́ bí ọkùnrin ò gbọ́dọ̀ bá ìyàwó rẹ̀ lò pọ̀ lọ́sàn-án Ramadan Ramadan òru rẹ̀ òun ní í ṣe pẹ̀lú ká dúró ká ṣe sọ̀lẹ́ẹ̀tì fún Allahu Rabbul Alamin torí ẹ̀ ló ṣe jẹ́ pé àárí àsìkò kan nínú òru tàbí ọ̀sán Ramadan tá a lè máa lò fún ẹ̀fẹ̀ eré tàbí ìranù kò sí àsìkò ọlọ́lá ńlá ni àsìkò tó jẹ́ pé àwọn aṣíwájú wa rere tí irú rẹ̀ bá fi lè bá wọn láyé wọ́n á máa sosùn mẹ́fà tí ó fi máa bẹ̀ lọ́hùn pé rọ̀màbọ́ọ̀nì ìtọ́lọ̀ yìí gbogbo ń tá a rí ṣe lẹ́sìn nínú rẹ̀ ọlọ́run dákun tẹ́wọ́ gbà lọ́dọ̀ wa wọ́n tún wá sosùn mẹ́fà tó tẹ̀lé wọ́n fi máa bẹ̀ lọ́hùn pé rọ̀màbọ́ọ̀nì ti ń bọ̀ tí ó tún bá wa láyé bẹ́ẹ̀ làwọn aṣíwájú wa rere máa sìn akramakumullah nínú téèyàn á máa fi palẹ̀ máa lẹ̀ di Ramadan òun náà ní ká túbà lọ sọ́dọ̀ Ọlọ́run nípa pàtó túbà níbi ipá ti sọ̀rọ̀ alẹ̀ lásọ̀rọ̀ alẹ̀ jù a ti jẹ́ ẹni tó ṣe pé a ti ń mùsùà lọ́pọ̀lọpọ̀ nínú ẹ̀ṣẹ̀ a jìnnà lọ́pọ̀lọpọ̀ sí ìtẹ̀lé tọ́lọ́run à ń ṣèṣe pàwọ́ la nira wa à ń ṣèṣe pé bó bá ṣe wù wá la lè sọ̀rọ̀ ara wa ẹ jẹ́ ká túbà lọ sọ́dọ̀ ọlọ́run ká di àtúnbí ẹrú gidi tó dúró gírí láti sin lọ́wọ́n ọba lódodo Ramadan àtẹ̀rí àsìkò oorun kọ́ àsìkò gbèsìkọ́ pẹ̀lú àsìkò tó jẹ́ pé ó ń bùkátà ká lo ọ̀sán rẹ̀ ní dáadáa ká sì má jẹ́ kí òru rẹ̀ ọ̀rá rè mọ́ wa lọ́wọ́ ní ìgbà tá à ń fi ọ̀sán rẹ̀ tá à ń fi ṣe siyam tá à ń fi òru rẹ̀ tá à ń fi ṣe qiyam kárẹ́tì pé àwọn sí olóore tó pọ̀ tá a tún lè lo ọ̀sán Ramadan àti òru rẹ̀ fún bí kíkí alukur'an shahru Ramadan alladhi unzila fihi alukur'an nínú oṣù Ramadan yìí la sọ alukur'an yìí kalẹ̀ hudan nasi wa bayyinatin minal huda wal furqan afinimọ̀nà alukur'an yìí jẹ́ fáwọn èèyàn ó sì jẹ́ olùṣe ìpínyà láàrin ìmọ̀nà àti ìṣìnà. alukur'ani máa pè lọ́pọ̀lọpọ̀ nínú oṣù ramadan nítorí pé gbogbo ẹnba kí arafi kan nínú alukur'ani alápọ̀nlé ládàmẹ́wàá lọ́lọ́wọ́ bó fi fún bẹ́ẹ̀ àbá wá kí alukur'ani lásìkò tó lọ́lá ládàáyìn ó tún lọ́lá ju mẹ́wàá péré lọ ẹjẹ ajẹni tó jẹ pa ṣe ìdíje ńlá nínú oṣù yìí báyìí ìdíje pé iye alukur'ani ti ń kì nínú rọmọbọ́ọ̀nà yìí ẹni tí ó bá ó múra lọ́nà tí ò ní jẹ́ ti kárí ni tí ò ní jẹ́ àṣehàn àmọ́ àfin jọ ń ṣera wa lójú kòkòrò pẹ́ẹ́tọ́ gbogbo ọgbà inú pọ́ǹkì alukùránì lọ́wà gbogbo ọgbà inú pọ́ǹkì alukùránì lọ́wà gbogbo ọgbà inú pọ́ǹkì tẹ̀lé tọ́lọ́n nínú oṣù Ramadan nínú tá a tún lè ṣe nínú rẹ̀ kò náà ni ká lawọ́ kájà ni tó jẹ́ pé a máa ta àwọn èèyàn lọ́rẹ nítorí pé ká ta ni lọ́rẹ ládá ńlá wà fún tẹ́lẹ̀ náà báwo wá ni tó o bá tún rí ṣe nínú oṣù Ramadan nínú oṣù Ramadan ká tún gbìyànjú láti sokùn ẹbí wa pọ̀ okùn ẹbí wa ti so tẹ́lẹ̀ náà ṣùgbọ́n ká gbìyànjú láti rí pé a tún gbìyànjú láti jẹ́ kí okùn ẹbí yẹn kó tún sopọ̀ dáadáa ju ti tẹ́lẹ̀ lọ nínú oṣù Ramadan ẹ jẹ́ káwa náà gbìyànjú láti fún yàn lóúnjẹ tí ó fi sínú oúnjẹ téèyàn lè jẹ lásìkò sínú ẹ fún anabi sallallahu alayhi wa sallam ó ní man fattara sa'iman falahu mithlu ajrihi ẹnikẹ́ni tó bá fún oníṣùyàmù lóúnjẹ àti sínú yóò gbàrú ládàá tiẹ̀ tó bá fún yàn méjì nǹkan síyàmù mi ti di tèèyàn mẹta tó má fún yàn mẹ́ta tèmi ti di tèèyàn mẹ́rin ìgbàládà mẹ́rin nínú oṣù Ramadan ó ká gbìyànjú láti jẹ́ni tó ṣe pé á jẹ́ kí ọkàn wọlé ọkàn wa ti le jù àánú ò sí ń bẹ̀ ẹlòmíì ọmọ wò pé ah, tànìyà ń jẹ wọn ni kí n ràn lọwọ lásìkò Ramadan tẹ́bi pọ́n tójú tiẹ náà rọra tó ra pọn díẹ̀ wọ́n máa mọ̀ pé àwọn èèyàn kan wà nù gbèsè ayé rọmọdọn lọ san àwọn ojoojúmọ́ àtàlẹ́ wọn fún un lọ́nà ṣe eléyìí ọ̀ràn ọ lọ láti láàánú lóṣù Ramadan ẹ jẹ́ àrìn síbi tá a ti máa gbọ́rọ̀ lọ ẹ jẹ́ àrìn síbi tá a ti máa mọ èyí tá à ń ṣe pọ́ da ọ̀dà kàtẹ́ra èyí tá à ń ṣe tí ọ̀dà kọ̀ọ̀dà ká lè bàa jáwọ́ nínú oṣù Ramadan ẹ ká ṣàánú àwọn ọmọ òrukàn ẹ ká àwọn aláìní ẹ jẹ́ ká ṣe dáadáa sáwọn obìnrin tí ọ̀lọ́kọ mọ́tọ́kọ wọn ti kú ẹ jẹ́ ká gbìyànjú láti jáni tó jẹ́ pé á fi hàn wípé ìyàtọ̀ ń bẹ láàrin ọjọ́ Ramadan àtọjọ́ tí èsè Ramadan Ramadan tí ó bá wọlé rírọ́sù ni ó síwájú rẹ̀ o oníta wàánu rẹ̀ yìí òun náà níjọ́ kọkàndínlọ́gbọ̀n nínú oṣù ṣàbán ó túmọ̀ sí pé tóòrùn bá ti wọ̀ lónìí gbogbo wa máa wá oṣù tọ́lọ̀ ń bá ní kárí àsìkò ọ̀la ni Ramadan náà bẹ̀rẹ̀ ọ̀la ni Ramadan náà bẹ̀rẹ̀ tá a bá rọ́ṣù tá a bá rọ́ṣù ajẹ́pọ̀dọ̀ tún la ni ajẹ́pẹ́ ṣàbán yóò pọ́gbọ̀n bóun bá sì ti pọ́gbọ̀n ọjọ́ tí ó tẹ̀lé náà ni má bá wọn bẹ̀rẹ̀ rọmọdọ́nà fẹ́nu wọn kọ́ àwọn ti lọ pàdé kan nìbàdàn àwọn ti mú déètì nígbà tí èsè déètì ọjọ́ tẹ fẹ́ sima lọ́lé ọkọ má bá wọn bẹ̀rẹ̀ rọmọdọ́nà fẹ́nu táwọn bàbá kan tí wọ́n láwọn ṣe ìsáàbì nígbà tí èsè pẹ́ fẹ́ kọ́ máa ń ṣirò àwọn ti mọ àwọn ọmọdé tí ó látàrí àìmọ̀ kan ẹlòmíràn sọ ọgbọ̀n ọjọ́ ìtọ́dún yọ ọjẹ àti ṣírò rẹ̀ ẹ̀yin wo. ẹ̀yin wo sọkúsọ ọlọ́run ló mọ̀ bí ó pè ọlọ́run ló mọ̀ bí ò ní pè ó sì lè jẹ́ mọ́kàndín ó sì lè jẹ́ ọgbọ̀njọ́ àmọ́ tẹ́nìkan ti iro gidi tí ń horu ní jẹ́bẹ̀ torí ẹ̀ ibi tí bá ti wá oṣù tí bá ti rí tí wọ́n bá ti kéde fún wa pé wọ́n rí wọ́n rí náà nù kábẹ́rẹ́ sùn yá mọ̀ Ramadan náà pé tí ó wúlò fún wa ká máa tẹ̀ bàtì ntí ò ní wúlò fún àgbọ̀dọ̀ tẹ́nìtì ẹ wọn wá àwọn tẹ́ máa kọ́ àwọn rósùn dojúmọ́ nu àwọn haúsá àwọn ìwọ ń kọ́ ẹ̀yin yorùbá ṣé wá ó kúkú wá ẹ ń bá wà nǹkan ní rí òun ló lè má rí èmi ká sùn kálé kí ni wù tọrọ wà nǹkan kan àti wọlé sọnù wá wọn á fi rí àá pa kátó wa kó sùn torí jẹ́ tó sùn ọba kọ́lé yìí máa wẹ́ gidigidi ẹni tí ìríran rẹ̀ ọba mú gidigidi kọ́ wẹ́ kò lè rí. kọ́lá wọn ni máa dàbí ìgbà tí òwú ó lé bọ́ sí yàn ní pèǹpéjì ni ló sùn yẹn máa wẹ́ kò sí ní pẹ́ kíákíá ó tún ti pòórá. wọ́n wá rí wọ́n ti àá parọ́ fún apá àwọn rí wọn tani ọ̀jẹ̀jọ́ wájú ọlọ́run ẹni tó parọ́ fún wa ọ̀jẹ̀jọ́ wájú ọlọ́run tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàm kọ̀ọ̀kan mi lọ bóòlù sì fẹ́ kàn lẹ́sìn ẹ̀yin náà wá tọ́lọ̀ máa ní káwa lórí ilẹ̀ yorùbá àánú àsọ fẹ́ni tí máa kéde kó kéde ọwọ́ á ní ẹ oṣù tilẹ̀ yorùbá ò lè wọlé àgbà náà làwọn aṣọ mi mo rò pé yé wa àmọ́dì sìn wọn ò tí ì sọ pé oṣù tilẹ̀ yorùbá ọ̀dà tó rà àkókò rí kàrí náà fa <laughs> wọ́n lè rí lábákàleke kí wọ́n á sọ pé ti yíbu òwúlò ìgbà náà làá sọ mi àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí tọ́ba ti láwọn arósùn wá rí lẹ́yìn títí táwọn náà fi máa wá táwọn náà bá ti rí ẹ sọ́ àwòké àsọfẹ ni tí yìí máa kéde wá rí ẹ ina domin idan aka ga wata aka san yarba ẹ kí ló ń sọ njọ tó bá sọ bẹ́ẹ̀ njọ náà lẹtẹ ń dé torí ẹ tí ni àwa náà ẹjẹ àmọ́ wà a sì mọ̀ pé àwọn ọmọ ìyá wa kan wà láwọn òkè ogun wọn máa wá gidigidi pàápàá jùlọ ń Ṣakí bẹ́ẹ̀ náà ni Kìsí àwọn máa wá gidigidi so àwọn kan náà gbúrò ní ìkòròdú lẹ́kọ̀ọ́ àwọn náà ń wá gidigidi ẹjá wa náà kún wa gbogbo ibikíbi tí wọn náà bá wà tó ń gbọ́rọ̀ yìí wọn náà máa wá oṣù lónìí tóòrùn bá ti wọ táìwọ̀ kì í ṣe pé ìgbà tá a bá parí sọ̀látùl mágíríbì torí tó bá yọ náà ńgbà tá a bá parí sọ̀látùl mágíríbì ó tútù pòórá. ọlọ́run ẹlẹ́dàá wa kó jẹ́ kí Ramadan náà kó bá wa láyé kó bá wa láyé kó bá wa nídẹ̀ra kọ́lọ́run ẹlẹ́dàá kó ṣe sùyàmù rẹ̀ nírọ̀rùn fún wa. qiyamul layli nínú rẹ̀ kọ́ lọ́n ó ṣe rọrùn fún wa ọlọ́run ẹlẹ́dàá wa kọ́kà wa kọ́ àwọn ẹrú rẹ̀ to ṣe pé yọ́ tẹ́wọ́ gba àwọn àjọsìn wọn kò ní lẹ̀ mọ́ wọn láyà ọlọ́run ẹlẹ́dàá kó bá foríjì àwọn mùsùlùmí àwọn tó pé ti kú sì lódodo sì gbàtà máa ń Islam gbogbo ìgbà tí ó bá gbẹ̀mí wa kó gbẹ̀mí wa lórí al-iman ọmọ aljanna ní kọ́lọ̀ ń dákun kó ṣe wa. allahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid wa barik ala muhammadin wa ala ali muhammad kama barakta ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid وسلم تسليما كثيرا وارض اللهم عن الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد